bẹ̀rẹ̀ sí lè tó ètò ní Miliki a sọ fún yín pé ètò tèní ó máa dùn ó máa lárinrin láfi lọ gbé ẹja ńlá ẹ wọn gbọ́ big fish bẹ́ẹ̀ ni ẹja ńlá la gbé wá fún lórí ètò Miliki Express tèmi ah, ah, ẹ fẹ́ mẹ́rin tí mo gbé wá mo ń relax mo ń ṣakọ lọ́wọ́ torí mi fẹ́ jáyín sí bọ̀ yìí ló mú ṣe máa padà jáyín sí náà ni ẹni tí a sórí ètò ẹni tí a àgbà ọ̀jẹ̀ ni wọ́n nínú pé à ń pa èèyàn lẹ́rìn ṣẹ́rí lẹ́nì ẹ má wọrí ẹ búrọ̀ṣì ẹ búrọ̀ṣì ẹ máa open tí tìyín torí pé a máa ṣe kí ni a máa gbádùn ara wa lórí ètò Miliki Express. èmi la mọ̀ sí Kofi Ìdòwú Noel aka Àyìndé Ọ̀kín aka Baba Kandi aka Baba K aka Baba Kisha mm-hmm. aka aka. aka ọmọ olúbo ni. Ah, arábìnrin arókúta yọ ṣùgbọ́n kì í fẹ́ lo ti bíní yẹn torí ta ni ẹni náà tí ó máa rí òkúta yọ ẹ fámìlì mi wà wọn poríkì tí wọn ní oríkì wọn rówó yọ àwa arókúta yọ mi ò ṣe kí n sábà òkúta yẹn lè dowó ẹyin kò imagine pé òkúta lè dowó òkúta olóńdó ní nàìjíríà tàwa yìí. òkúta tí david fi pa sọ́ọ̀lù àbí tó fi pa goliath ọmọ bẹ̀jùlẹ̀ kí lèmi náà ṣùgbọ́n apá kan ẹsẹ̀ wa kan wà ní togo ìjọba ń rí mò ń sọ togo lẹ́ẹ̀kọ̀ọ̀kan kì í ṣe pé bóyá mo fi ń ṣàwàdà ìyá wa ló wá láti ibẹ̀ so Kofi mi kì í ṣe oríkọ orí ìtàgé wọn àbísọ ni wọ́n bí mi wọ́n pè mí bẹ́ẹ̀ ni Àyìndé Emmanuel Kofi. Hmm. ṣàgọ́ ni adẹ́rìn Ah, iṣẹ́ tọ́lọ́run fi rán wa ni àwọn ẹni tí ọlọ́run bá ti yọ̀ǹda ẹ̀ fún pé kọ́ máa jẹ́ kínú ayé dùn àwọn gan lè wà nú ìgbèkùn kan ẹ̀ nímọ̀ àìmọye adẹ́rìn pòṣùwọ̀n fẹ́ pé tó bá ti wá yá la máa wá ń gbọ́ pé à òun náà ní ìṣòro kan àbí ìmíì bẹ́ẹ̀ kẹ̀ ní àkókò yẹn òun sì ń dẹ́rìn pa àìmọye comedian lè máa rí lórí stage ẹ pé ah that guy dey tear meanwhile kó tó gun orí stage yẹn hmm. ó ní nǹkan kan tó ṣẹlẹ̀ sí tẹ́ tó bá ṣe wá parí performance ẹ̀ ló ṣe máa so bọ́ọ̀lù ṣe yọ̀ǹda tiwa nìyẹn iṣẹ́ tiwa nìyẹn pé ẹ ká máa múnú ayé dùn ká máa máyọ̀ wá fún wọn hmm. ẹ gbogbo wúhu ha táwọn èèyàn ń forí fá àwa lọ́lọ́run fi yọ̀ǹda ẹ̀ pé ká máa sọ òkè ìpẹ̀tẹ́lẹ̀ wọn di àbí wọn di ìpẹ̀tẹ́lẹ̀ ọlọ́run ló fi fún wa bẹ́ẹ̀. nígbà tí mo kọ́kọ́ rí Koffi tó jókòó sọdọ kẹrẹ orí àtiwà lórí ètò kí ló máa ń ṣe kí ló ń ṣe bàbá yìí mẹtẹ fi eh. kíní ilé ẹfà kí ló dé. Eh, ọlá àti gbọ́kọ̀ bí wọ́kọ̀ tó ń kọrin fún wa nípa àwọn tí kò pẹ́ ẹgbẹ́ gbọ́nà ṣé àjọ nílẹ̀ gbọ́ yìí o bí wọ́n tún rí wọn lọ́túnla ah. wọ́n tún àìtú rí wọn lórí stage ọtún ti ń ṣe nǹkan mi. ẹ̀bùn ni kì í ṣẹjọ́ mi sórí tẹ́ bá orin bàbá wa commander chief commander Ebenezer Obey. má ṣe rí tálẹ́ǹtì rẹ̀ mọ́lẹ̀ arákùnrin olúwa yóò béèrè lọ́wọ́ rẹ̀ ohun tó fi ṣe máa ṣe rí olúwa yóò béèrè lọ́wọ́ rẹ̀ ohun tó fi ṣe. dábìá ọkọrin fún wa lórí ètò lẹ́yìn. sórí ọlọ́run á béèrè lọ́wọ́ ẹ̀ bó bá pẹ́ dávidi ò fi tálẹ̀ǹtì ẹ̀ kankan bò hmm. àbó rántí pé solomon gan-an ńgbà tó dojú kan tó rí pé gbogbo ohun tóun fẹ́ lé ayé lòun ní owó ẹwà obìnrin gbogbo ẹ̀ ó tọ́ lọ́run lọ ó ní ó sì kù kan hmm. kò ń tàn gbogbo mo ṣe tún mọ́tò yìí tí mo tún ní lọ́wọ́ yìí náà ó tún sì kù síbì kan hmm. so tó bá tún máa di ẹ̀yìn wá ọ̀la ọlọ́run máa tún mẹ́lòmíì wá tó yẹ pé a tún jíǹkí ẹ̀ pẹ̀lú nǹkan míì tó tún máa fi borí ibi tẹ̀mí ìbàdí yìí. a ti wá tóbi ọdún mélòó tí ẹ ti wà tí a bá ní kẹ ka officially pé yes gbà tí mo bọ entertainment àti tọ́jú mélòó. ogún ọdún la wà báyìí. ogún ọdún. bẹ́ẹ̀ni nineteen wow. láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n táyé bẹ̀rẹ̀ sí mọ̀ wá pé ah, ọ̀gbẹ́ni ó ń ta bíọ́nbíọ́n year two thousand wọn tó bẹ̀rẹ̀ sí máa rí mi lórí tẹlifíṣàn pé ah, ọmọ tó san always on ah, two thousand nìyẹn. irú àwọn orin wo lẹ máa ń jó sí gbogbo orin ni kò sí orin tí mi ò ń jó sí. ẹ mú orin tẹ nífẹ̀ẹ́ sí tẹ́fẹ́ ká dansi àṣẹ lásìkò táwa ẹ̀. ẹ kí mo ti ń jólẹ̀ báyìí. ṣé pé fẹ́ gbàgbẹ́dù fún mi. bẹ́ẹ̀ni ètò ṣì ń tẹ̀síwájú à